وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لما في أدوة الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìlú ọlọ́run orí àjẹ́jọ́sán rẹ̀ fún òṣèlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àwọn àlàyé ọ̀rọ̀ sí àgbábọ̀ nínú ìtura ìyàwó sọ̀rọ̀ sí eléyìí الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله قال المؤلف باب آداب السير والنزول والمبيت والنوم في السفر واستحباب واستحباب واستحباب السري والرفق بالجواب ومراعاة مصلحتها ojúpọ̀nà àwọn ẹ̀kọ́ باب آداب السير والنزول والمبيت والنوم في السفر واستحباب السري والرفق بالدواب ومراعاة مصلحتها أقول إقاء èyí tó rọ̀ wọnùzúl àti téèyàn bá ń rìnrìn àjò béèyàn bá fẹ́ dúró sinmi lórí ìrìn àjò ẹ̀kọ́ wo ló rọ̀ mọ́ walmadid wannawmi fi safar téèyàn bá fẹ́ sùn lórí ìrìn àjò àwọn ẹ̀kọ́ wo ni ó rọ̀ ká sùn lórí ìrìn àjò wàstìṣìbáàbù sáré bákan náà ìmọ̀ tara ṣàṣà ìmọ̀ yára lórí ìrìn àjò súnnà ni wà rífkì bí dawab nínú súnnà ìrìn àjò kéyìn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú nǹkan téèyàn fi ń rìnrìn àjò gẹ́gẹ́ bí dábà ràkúnmí ni ẹṣin ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìbaaka ni ìdáǹgùn yẹn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n mọ̀rọ̀ àti mọ̀sùlá àti ha bákan náà ká máa kíyèsí àǹfààní àwọn nǹkan tí à ń gùn yẹn ká mọ́ kíyèsí àǹfààní tara tiwa nìkan báàbù yìí ó kó àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó kò sínú bí ẹ̀ bá ń rìnrìn àjò àsìkò la gbéra bó la ṣe ń rìnrìn àjò nǹkan gún wa báwo la ṣe gbúdọ̀ jẹ́ kó sáré àbí kó mọ́ sáré púpọ̀ àbí bó ló ṣe gbúdọ̀ sáré tó gbogbo ẹni súnà kọ́ wa bákan náà ìrìn àjò mi ń bẹ tí èyí ó bùkátà kéèyàn ó sùn lọ́nà kéèyàn ó tó máa tẹ̀síwájú àwọn ẹ̀kọ́ wo ni ó rọ̀ mọ́ eléyìí àwọn nǹkan tí à ń gùn yìí gẹ́gẹ́ bí dábà àwọn nǹkan ẹranko ta fi máa ń rìnrìn àjò bí ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbúrò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ká sì máa ro àǹfààní èyí tó ń bẹ fún àwọn nǹkan ọ̀gùn yìí ká má ro àǹfààní tara tiwa nìkan tòkí a bá wà àsìkò táwa wà lénìí àwọn ìrìn àjò táà ń rìn kìí ṣe àwọn ẹranko là ń lò lénìí èyàn lè fẹ́ rìnrìn àjò láti bí lọ sí Kaduna kíyàn wá ní èyàn fẹ́ gbé kẹ́tẹ́kẹ́tẹ́ lọ àbí fẹ́ gun ẹṣin lọ ayé ti lajú àwọn nǹkan ìrìn àjò ó ti wà gẹ́gẹ́ bí ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ọkọ̀ ojú òfurufú àbí ọkọ̀ ojú orin gbogbo àwọn eléyìí ó ti wà lónìí gẹ́gẹ́ bá ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn dábà bẹ́ẹ̀ náà ni súnnà kọ́ wa lérí àwọn nǹkan ọ̀gbìn wa bí ọkọ̀ wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọkọ̀ yẹn náà ká ṣàfihàn ká tún ṣe ibi tí wọ́n bá ní kí eré yẹn ó mọ náà ní ká mọ́ ká má sáré àsọpàdúdé gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ó ń bẹ nínú súnà anábíwá Muhammad صلى الله عليه وآله وسلم حديث علاقة من أبي بابه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سافرتم في الخصم فاعطوا الإذلاء حظها من الأرض وإذا سافرتم في الجد فأسرعوا عليها السيرات وبادروا بها نقيها وإذا عرفتم فاجتنبوا الطريق فإنها ترك الدواب ومأوى الهوام بالليل رواه مسلم عن أبي هريرة رضي الله عنه وأمر من قصري في حقها بالليل بحقها وجواز الإرباط على الدابة إذا كانت تسيق ذلك منه àwọn يتبابه tí báàbù أمر من kó في حقها بالقيام بحقها وانطوالا شيء نسي في فجورنا أبي قصر بمعنى التقليل من حقها كينو ساسيتو نفايتو سوى دابا يمين أي الأمر بالقيام بحقها àwọn ẹran tá a fi ń rìnrìn àjò yìí káàkiri sí ẹ̀tọ́ wọn náà wàjẹ̀wá sí kìrìbà alàjẹ́gbà aṣìtúrí nínú jáde ìgbàláàyè ń bẹ alìkìrìbà alàjẹ́gbà èèyàn lè gbé ẹlòmíì sẹ́yìn dáadáa alìkìrìbà هو أن يجلس أحد خلفك على الدابة هذا ما من يرجع ṣùgbọ́n láàyè ń bẹ bó bá bu kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlòmíì náà tún lè bu kẹ́tẹ́kẹ́tẹ́ kó ní òjókòó lẹ́yìn àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ yìí ó ń fi yẹ pé lábẹ́ ẹ̀kọ́ ìrìn àjò ni ìdàkánà ti tẹ̀sí kù dáadéé tó bá ṣe wípé dábàá tí a gùn yẹn ó lágbára tẹ̀sí ìfẹ́ tẹ̀tẹ̀ tẹ́kọ̀dẹ̀ tó bá lágbára àti lè gbé èèyàn méjì papọ̀ lẹ́ẹ̀kan náà. lẹ́nìí kò sí kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ ràkúnmí ń bẹ ṣùgbọ́n kò fi gbogbo ara jẹ́ nǹkan àrìn àjò gbèsè tẹ́lẹ̀ náà èyí ò lè fẹ́ lọ sí èkó ní ìdíkó ló fẹ́ kẹlẹkẹlẹ àdúrà nǹkan mọ̀ rẹ̀ àbẹ́ẹ̀kọ́ àwọn nǹkan ìrìn àjò nísìn ọkọ̀ àti bẹ̀rẹ̀ ẹjẹ́ ká wá wo ọ̀kadà alùpùpù ǹjẹ́ ìgbàláyé wà tí ọmọ ìyá wa kan bá ń gùn kẹ́nìkan jókòó lẹ́gbẹ̀ẹ́ نعم يجوز بين قياسا lórí wípé anẹ́sọ́lọ́lá àríwọ̀sọ́lẹ̀ anẹ́bì wọ́n ń béèrè ẹ̀gbọ́n sẹ́yìn tó bá ń gùnkí o tó ọ̀rọ̀ yìí mo wẹ́fún ṣàtúnṣe ìròrí àwọn ènìyàn kan ó ń bẹ inú àwọn èèyàn kan ságbà ìpótẹ́nìkan bá ti gun ọ̀kadà ẹnìkejì òwúlọ̀ túbùn torí pé ọkùnrin sọ́kùnrin ara wọn mọ̀ lè mọ́ra wọn ìpè ìbánajẹ́ ẹ̀lẹ́ fún agbé kámọ́sùn lábẹ́ aṣọ òbúra kan pẹ̀lẹ̀ mọ́tẹ́lẹ́bí tó mú fatuwa ìwà ní sọ́lọ́sọ́lọ́lọ́ wọ́n láàáfíà imam an-Nawawi نبي وبقي وجواز الإرداف على الدابة إذا كانت تثيق ذلك ولا يمكن kí ẹlòmíì jókòó lẹ́yìn ẹni tó gun nǹkan ọ̀gùn lókùrúgbà tí nǹkan ọ̀gùn yẹn bá ní kápá láti lè gbé èèyàn ju ẹ̀yàn kan lọ. عن أبي هريرة رضي الله عنه قال láti ọ̀dọ̀ fún Abu Huraira kọlọ́wọ́n bá kí ó bá ọyọ́ ní wọ́n sọ wípé kọlọ̀ Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ìjọlọ́ bá ń bẹ fún sọ pé ìdá safartum fil khawdi fil وإذا سافرتم في الجب فأصلوا عليها السير وبادروا بها نقيها وإذا عرستم فاجتنبوا الطريق فإنها ترك الدواب ومأوى الهوام بالليل رواه مسلم أفا أبو هريرة قال لهم قبائل السماء وأنا أجيش لهم بقى ìdàsà fárídùn fìlìfìlì tí ẹ̀bá rìnrìn àjò tó wá ṣe wípé orí ilẹ̀ tẹ̀rìn tẹ̀rìn rìnrìn àjò yẹn ilẹ̀ ibẹ̀ alhísmù alhísmù ní ilẹ̀ tó lè pé bí ilẹ̀ ẹ̀rọ̀fọ̀ ilẹ̀ tó lè pé tí làkúnlé bá kẹsẹ̀ bọ́ ẹsẹ̀ rẹ̀ ó máa rí síbẹ̀ tó ti ilẹ̀ ẹ̀rọ̀fọ̀ àbí ilẹ̀ tó ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ tó yẹ wípé téèyàn bá fẹ́ ẹsẹ̀ yóò wọ bẹ́ẹ̀ òun náà ń pè ní alhaji tó bá yẹ pé lórí ilẹ̀ yẹn lẹ́ ń gbéra fún ní bùn kọjá ànábì ní fọ́ àtò ìbìlá àbọ̀há nínú àrùn ẹ fúnra fún ní yẹn ní ìwọ̀ rẹ̀ ẹ fún ní ẹ̀tọ́ rẹ̀ minal ard látara irú ilẹ̀ tẹ́ẹ̀ rìn kọjá lọ ẹ̀tọ́ wo ni kẹ́ fúnra fún mi ẹni wípé ẹ mọ́ sàléré ẹ mọ́ jò sáré ẹjọ́ rárá máa yọ̀ṣẹ̀ yóò bá ní ọ̀kọ̀ọ̀kan láyọ̀ṣẹ̀ ní kí ni láyọ̀ṣẹ̀ ní kí ni o láyọ̀ṣẹ̀ lẹ́kù ẹ̀mọ̀dá pẹ̀lẹ́kù náà níbo lẹ́kù ibi tó ti máa ń ṣe èkó tọba lọ́yẹ̀ tẹ̀lẹ̀ méjì ó èyàn máa yọ ní ẹyọ kọ̀ọ̀kan ọ̀nìkan ní ẹ̀kọ̀ọ̀kan là ń sọ́kù òkú báwò ẹ̀rì pé bí ẹkù ṣe rí yẹn náà ó jọ àpẹẹrẹ tánàbí bá wá ń ilẹ̀ ti ń kọjá ìrìn àjò lẹ́ ń lọ àwọn ilẹ̀ tí ràkúnmí yóò gbà bí ilẹ̀ tó ṣe pọ̀ sọ tó bá ti kẹsẹ̀ kan bọ̀ yóò rí tó sì kejì wọ̀ tí ẹ bá ní kí ràkúnmí yóò máa sáré bẹ̀rẹ̀ ẹ ń fara ń jẹrẹ. inna lillahi wa inna ilayhi raji'un. wa idha safartum ala al-jaddi ṣùgbọ́n tẹ bá ń rìnrìn àjò lérí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó le ẹ́n aljadbi ilẹ̀ tó le ọ̀nà ń gbé ní aljadbi tó ẹ pé ìrìn àjò tẹ́ ń ṣe ilẹ̀ tẹ́ ń gbà kọjá ó jẹ́ ilẹ̀ tó ṣe kí ni o ilẹ̀ tó le ní fa asiri o àlẹ́ asáìra ẹ lérí ẹ̀ ṣàṣà lórí ilẹ̀ tó le torí pé tí ràkúnmí bá ti ń fi ẹsẹ̀ lé àtàǹpàkò rẹ̀ lé ilẹ̀ tó le yẹn kò ní tẹ̀lé so àti lè sáré yóò ṣe kí ni o yóò rọrùn fún un wàbáàdìrú bí a níkìyà ha aníkìyú almuh aníkìyú almuh ẹ jẹ́ ṣàṣà nítorí ti yẹn kí níkìyú rẹ̀ ó lè tètè sinmi kí ni níkìyù rẹ̀ òun náà ni ọpọlọ rẹ̀ kó lè tilẹ̀ kó lè tètè débi tí ń lọ ìtumọ̀ ẹ̀nìyẹn wà ìdá àrọ́stọ̀n anábìnrin tẹ bá wá ń rìnrìn àjò lọ tẹ bá fẹ́ sinmi lọ́nà ìdá àrọ́stọ̀n nígbà tẹ bá dúró lójú ọ̀nà láti sùn fàṣítẹ́nìbù tọ̀rí ikọ̀ ẹ má dúró sí ọ̀gangan ojú ọ̀nà ẹ má dùn sí kí o ọ̀gọ̀gọ̀ ojú ibi tí wọ́n gbà kọjá ni ẹ má sùn sí ọ̀gangan ojú ọ̀nà fa anábì ní tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tó ń rìnrìn àjò lọ tó fẹ́ sinmi ẹ má sùn sí o torí pé ọ̀gangan ojú ọ̀nà yẹn fa iná dàwà ibẹ̀ ni àwọn dábà nǹkan ọ̀gùn ojú ọ̀nà yẹn làwọn ò mọ̀ gbà bẹ́ẹ̀ bá dẹ̀ sùn síbẹ̀ wọ́n lè tẹ̀yìn mọ́lẹ̀ wọ́n dàgbà téèyàn ń tíráwù lọ tẹ wá lẹ́fẹ́ sinmi ẹ wá tẹ́ ní títí pẹ̀lú ìwà ẹ̀wà ẹ̀wò ẹja dún títì ọtẹ dáadáa ẹ̀bá tẹ́ níbẹ̀ àà tí mọ́tò kan bá ń bọ̀ lóru tírélà tí ò ẹ̀rí wípé ẹwọ ẹ̀kọ́ tánàrà sálàmù kọ́ wa bẹ́ẹ̀ náà ni àwọn dábà ẹni tó ń gun ràkúnmí òun ti ń sáré bọ̀ lóru ẹ̀yìn dẹ̀ lọ sùn sí ojú ọ̀nà kí ni jó ṣẹlẹ̀ ràkúnmí ó tẹ̀wọ̀n mọ́lẹ̀ ìbíyẹ tánàrà sálàmù sọ pé wà ìdá ọ̀rọ̀ sùn tí ẹ bá fẹ́ sùn lọ́nà lórí ìrìn àjò fàṣítẹ́nìbù tọ̀rí ìkàn Egina si sí ọ̀gangan ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá nítorí pé fa iná àtúrúkú dàwà ọ̀gangan ojú ọ̀nà yìí gan ni ojú ọ̀nà tí àwọn dábà nǹkan ọ̀gùn yẹn máa ń gbà kọjá wà máa wa alhawam bilail ọ̀gangan ojú ọ̀nà yẹn sì ni alhawam àwọn náà ni àwọn ẹranko abìjà mọ̀tàkù ní àwàm ní bí ejò àkekè tàǹsọ́kọ àwọn nǹkan yẹn tí ó bá ti di wípé ilẹ̀ ti ṣú wọ́n bọ̀ síbi ojú ọ̀nà ẹ̀rí pé tílẹ̀ bá ṣú ojú títì ejò ọ̀fẹ́ kọjá ń bẹ̀ yọ̀fẹ́ kọjá ń bẹ̀ ṣòlẹ́ tó ń túmọ̀ sí wípé nígbà bá wá dúró síbi ọ̀gangan ojú ọ̀nà tẹ́jọ ń wọ́ lọ tọwọ́ kọjá lórí ẹ̀ so Ànábì sallallahu ó ní torí pé máàwọ̀ àwàm bí lẹ́yìn ibẹ̀ ni máàwà àwàm ibi tí àwọn nǹkan olóró bí ejò bí àkekèé ibẹ̀ ni wọ́n máa fi pàdé sí bí lẹ́yìn tó bá di kí ni o tó bá dòrùn àwọn náà máa gba fàájì ń bẹ́ẹ̀ rọ̀wáhù muslim ẹwọ ẹ̀kọ́ tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó kọ wa ẹjá wá apply rẹ̀ lórí nǹkan ọ̀gùn táwa ń lò lẹ́nu a jẹ́ wípé tí a bá ń wa ọkọ̀ àwọn ilẹ̀ tó jẹ́ bí ilẹ̀ pọ̀sọ̀pọ̀sọ̀ èyí wọ́pọ̀ dáadáa lójú ọ̀nà tiwa lẹ́nu bọ́ bá ti rin ilẹ̀ tó bá ti ṣe díẹ̀ ẹ̀ tó bọ́ síbi ibi pọ̀tọ̀pọ̀tọ̀ tí ó jásán ẹrọ̀fọ̀ lójú òpópónà orílẹ̀-èdè ti nàìjíríà yìí àlàsẹ̀bílì mìsáàl ojú ọ̀nà gòbá wá ń bí ẹ̀rí pé kẹ́nìkan wá máa sáré gbogbo ọ̀nà tí ó dáhùn torí pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ kó wá ní ṣèbẹ́ mi mo lọ́kọ̀ mi Ànábì sallallahu ni pé ẹ fún àwọn nǹkan ọ̀gùnyẹn lóòótọ́ ọkọ̀ lẹ́mìí àmọ́ ẹ̀mí rẹ̀ náà ni ìnáwó tó máa ná torí pé owó tó yẹ kó ṣe nǹkan míì nígbà ọkọjá gbogbo bọ́mbà lọ́jà dànù gbogbo ọwọ́ ọkọ̀ ọkọ̀ yàwọ́ wàhálà yìí so irú yẹn gẹ́gẹ́ bí ẹni tó gbàgbọ́ yẹ súnà yẹ kí fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọjá ń bẹ̀ tẹ́nìkan bá tó ń sáré kọjá ń bẹ̀ ẹsọ pé kò jẹ́ kíni o súnà yẹ ó jẹ́ kó dímọ̀ fún wa pé kìí ṣe kádàrúgbọ̀ sí nìkan súnà kìí ṣe nìkan ni súnà lórí ìrìn àjò gan á kíyèsí pé ṣé súnà yẹ nìyẹn torí pé tó wà níbi ilẹ̀ tó ṣe pọ́ṣọpọ̀ṣọ tí ń wa ọkọ̀ tó wá sáré kọjá ń bẹ̀ ẹni tó bá gbàgbọ́ hadith tó lálàáfíà yìí ó yà kó ya fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọjá ń bẹ̀. bákan náà tí yẹn bá wà ní orí express tí yẹn wá ń fa kùn súnà òdúyẹ kí ni àwẹ́ ẹ̀tún gbọ́n kan rẹ̀ táwọn èèyàn wá ń sọ fún ọ pé etí mọ̀ ń jẹ táyà àbí wọ́n sọ bẹ́ẹ̀ tó wà ní fast lane tó tún wá ń ṣe bí láàrún gbẹ̀kún nǹkan kò sí sọ́kọ̀ àrímújáde ń bì ànábìnrin wà ìrà sàfárì tó ń fèlè jáde bí tẹ bá rìn lórí ilẹ̀ tó gbẹ dáadáa kí ni ìtumọ̀ ilẹ̀ tó gbẹ onísìn fàásìrì òun àlẹ́ àṣàyà ẹ̀fẹ̀ náà فعصره السير أتينا وبادروا بها نقيعا ẹ jẹ́ kí ẹ́ńjìnì ọkọ̀ ó tètè farabalẹ̀ kó lè débi tí ń lọ so ẹ wípé àlámọ̀dá wa mùsùlùmí ó dúró lórí kí ni wọ́n tún ibi tó ti yẹ kó ara rìn ara rìn ibi tó ti yẹ kó ibi tó ti yẹ kí ni tẹ̀ná tí ọkọ̀ bá ìgbọ́kọ̀ mí bẹ tó bá lọ tẹ ọ̀fẹ́ kó bá rẹ̀ tó bá báyìí ara máa tẹ̀ kó ká máa máa tí ó fi gbé ọdẹ lé ọkọ̀ mí bẹ bó ti lálàáfíà tó kò lè kọjá rárá ibi tálàáfíà rẹ̀ dénú bọ́ bá ní ó gbèdégbára òkè ó ti débẹ̀ ọlọ́nkọ̀ sọ anabi sallallahu alayhi wa sallam anabi fún wa ní àpèjúwe dáàbà dáàbà tánàbì mú wá anabi kharaja makhrajal ghalib èyí tó wọ́pọ̀ nígbà náà gẹ́gẹ́ bí wasailu naqli wal muwasalat àwọn nǹkan ìgbòkègbodò láti ibìkan bọ́ síbòmíì nígbà náà nìyẹn bó bá ṣe pé ọkọ̀ ń bẹ nígbà náà ni ànábì ò bá dákọ̀ tọkọ̀ náà ṣùgbọ́n a lè ṣe kíyàsí yẹn náà lérí ọkọ̀ tá ń gùn kí á fún àwọn ọkọ̀ yẹn náà ní ìwọ̀ wọn fọ ọkọ̀ rẹ rọmi síbi tó yẹ kó rọmi sí fepo síbi tó yẹ képo kó wà fi ọ́ìlì síbi tó yẹ kí ọ́ìlì wà yẹ bírèkì wò dáadáa bákan náà sáfíìsì fún ọkọ̀ rẹ ní sáfíìsì tó yẹ kí ni o tó dáa ìtumọ̀ ẹ̀ ni pé nínú súnnà náà ni nǹkan ọ̀gùn wa ká máa fún wọn ní kí ni o ẹ̀tọ́ tiwọn náà wà ìdá àrọ́sùn tẹ́ ẹ bá wá rìnrìn àjò lọ ìrìn àjò mí ń bẹ kéèyàn ó dá sí méjì sùn lọ́nà kàkà tó fi wá máa tò gbé lórí tíẹ́rìn ẹ lè sùn lọ́nà tílẹ̀ bá tún mọ́ kẹ́ẹ̀bí kí ni o kẹ́ẹ̀ máa tẹ̀síwájú àtàríkù òun náà ni kéèyàn ó sùn ní orí ìrìn àjò fàṣítánìbù tọrík ẹ gba ilé epo kan ẹ yà síbẹ̀ ẹ má wàá páàkì sáàrin títì kẹlẹ́ ti gbé tí kọ̀ṣàn sílẹ̀ ẹ wá tẹ́ni sáàrin títì ìtumọ̀ pé ẹgbọ̀súnà yìí ò nìyẹn o bẹ́ẹ̀ bá lọ ṣe bẹ́ẹ̀ tí tírélà Dangote tó bá ń bọ̀ bọ́ bá tẹ̀ mọ́lẹ̀ ìwọ ló ṣe kí o fẹ́lẹ̀ ayẹlò mọ́ ní àìgbọ́súnà yìí ló ṣe kí o lọ́pàá ọ̀ ẹ má sùn sí ojú ọ̀nà ẹ má páàkì sójú ọ̀nà bẹ̀bá fẹ́ dúró ẹ páàkì sẹ́gbẹ̀ẹ́ tẹ́yẹyẹ tí mọ́tò ní máa gbàbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí súnà náà sallallahu alayhi wa sallam olùkọ́wà maana àtú ọ̀tù ìbìlà haqqaha haqqaha min ha ard ìjá náà sallallahu alayhi wa sallam tánàbí ni ẹ fún àwọn nǹkan ọ̀sìn yìí àbí àwọn nǹkan ọ̀gùn yìí ẹ fún ẹ ní ẹ̀tọ́ wọn ìtumọ̀ rẹ̀ ni ìrìfíkù bí a fi sẹ́ẹ̀rí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn lórí ìrìn àjò lìtẹ́rì a fi ha lè sẹ́ẹ̀rí a kí àwọn nǹkan ọ̀gùn yìí bọ́n ṣe ń rìn lọ náà ká tún lè máa rẹ́nu fi gbé nǹkan jẹ lọ́nà wàkọ́ọ̀lùhù níkìyù a bí kẹsìrì náà wa iskanil wàbìlìyà ilmùsùnàt mìntáàtì wàhúwà lùmọ̀ òun náà ni ọpọlọ àwọn nǹkan ọ̀sìn yẹn nǹkan ọpọlọ wọn lè sílẹ̀ màánà àṣírí ubíà ẹ tètè tara ṣàṣà hátà tẹ́sílù almax títí tẹ́ fi débi tẹ́ ń lọ kọ́bílà àyíyájú àbàmúkà á mìndọ́nkì fèrè kó máa di wípé yóò ti rẹ nǹkan ọ̀gùn yín látara ìnira èyí tó ń bẹ lórí ìrìn àjò wà ta'arif an-nuzulu fil layl ìdánpẹ̀ ní ta'arif òun náà ní kéèyàn sọ kalẹ̀ lóru kéèyàn bá fẹ́ sùn ní kéèyàn fẹ́ sùn lórí ìrìn àjò òun náà ń pè ní at-ta'arif. wà á ní Abi Qatada radiyallahu anhu qala láti ọ̀dọ̀ Abu Qatada kọ́lọ́wọ́n bá kí ó bá yọ́nú sí wọn. قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان في سفر wani ocin la muhammadu sallallahu alaihi wasallam ti a ba n bẹ ni irin ajo fa an rọta bilẹ irin pọjọ ara ẹrẹ rẹ ta nabi ba fi fẹ sun lori irin ajo ta nabi ba fẹ sun pọjọ ara yẹmi nìyí ta nabi ma n ṣe ni wípé anabi o sun yóò sùn yóò fẹ́ rẹ̀ ọ̀tún yóò fi sùn ànábì ó fi ẹgbẹ́ ọ̀tún yóò fi sùn lórí ìrìnàjò wà ìdá àrọ̀ta kò bẹ̀rẹ̀ lọ sọ́bọ̀ sí ṣùgbọ́n tó wáyé pé oòrùn tánàbí fẹ́ sùn lórí ìrìnàjò yìí ilẹ̀ ti ń mọ́ bọ̀ àsùbá àti ń sún mọ́ bóòlù àmọ́dìdé máa ń sun irú ohun bẹ́ẹ̀ náà sọ bàbìrọ̀ àhú ànábì ó ọwọ́ rẹ̀ báyìí ànábì ó ṣe yóò nà báyìí ara ṣàhú aláàkàfihì ànábì ó wà gbé orí rẹ̀ yóò gbé lórí báyìí yóò gbé lẹ̀ báyìí yóò jẹ́ sùn ṣùgbọ́n tó wá pé òun lànábì bẹ́ẹ̀ sùn yóò ànábì òní fi gbogbo ara sùn yóò kàn sí báyìí so that kó lè tètè tají kó le kí sọ̀dá tó sọ̀bọ̀ kó lè kí hàn àrọ̀ rọ̀wáhùn muslim kọ́lá ìrìnàmẹ́ àwọn olùmọ̀ wọ́n ní ìnáma násọ̀dá dìrá àhú wọ́n lánàbí yóò na ọwọ́ na lati dé ibi nígbò ní dìrà ànábì ó nà kalẹ̀ báyìí lè allah ẹ̀sẹ̀gẹ̀rẹ̀ kọfí náà kóòrùn yẹn má bàa wọ ànábì lára púpọ̀ fa tàfúta sọ̀láàtò sọ̀bọ̀hí ẹwọ̀kìyà kí ìrun àsùbá kó mọ́ bá wà bọ́mọ lọ́wọ́ láti kò lóye kò áwọ́ an awwali waqtiha àbí kí àsìkò àkọ́kọ́

tí àbíọ̀ láti wo fíìmù oúnjẹ fóònù ẹlòmí ó tẹ fóònù tẹ́tẹ́tẹ́tẹ́ títí dàgbù méjì méjì àbọ̀ yóò wá sọ báwọn tán súnmọ́ pé ẹ̀dá kò tẹ́ ọmọ pé ní ìdíje sùn kẹ́lì kan mẹ́jọ bá sọ báwọn ẹ̀yìn tábàjọ wá pè pé tó ń bá jí fúnra wọn ṣùgbọ́n tó ń wọ̀ bá jí fúnra wọn ẹni bá jí wọn yóò lágbára wọn yóò wá sùn gbàjọ́ òfin jí sí aago mẹ́jọ àbọ̀ yọ́sẹ̀ ló gbájú ilé ló wà ẹwà anẹ́sọ̀lá àlẹ́sọ̀lá àlẹ́sàfà anẹ́bí ń bẹ lórí ìrìn àjò síbẹ̀síbẹ̀ yóò tún máa kíyèsí pé kásìkò ìrìn àṣùbá ọmọ pọ̀ mọ́ lọ́wọ́ sámẹ́lì bá lè máa mójútó àsìkò oorun tó tó báyìí ẹ̀dàkùnta wá ní ṣéèwù táwọn ní ìrun kíkí kìí sọ̀rọ̀ àyàbáwọn pé ọlọ́run ti bùn àwọn mẹ́rùn látara ibi táwọn bá fẹ́ dé ẹ̀rí pé dọ̀láàd wàtúwátátó ṣẹ̀tọ́n ròyíròyìn ṣẹ̀tọ́n òní nǹkan tí ló fẹ́ ẹni bẹ́ẹ̀ sọ̀lẹ̀ rẹ̀ tí ọlọ́wọ́ bá ti ẹ̀bùn ẹnìkan nínú pé kó mọ́ kírun mọ́ tààrọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ yóò gbà fún anẹ́bù عليه رحمة الله وندكر المعلم رحمه الله wọ́n ní àfáwà tí wọ́n ti àkójọ tíra kọlọ̀kọba kẹwọn fi hadal wọ́n sọ àdáyàbá kẹfìrà àwọn ẹ̀kọ́ tó pọ̀ tàtàlọ́kù bí sáfàrí wọ́wọ́wà àfihì èyí tọ́rọ̀ mọ́ ìrìn àjò àti kẹ́yìn ó nítorí pé annal pé gbogbo ẹni tẹ́ ẹ̀rí tó bá rìnrìn àjò ìdá sáfàrà aláàrọ̀ ìlà tẹ́niyàn bá rìnrìn àjò lérí nǹkan ọ̀gùn bahimatun min al-ibil aw shumurun aw bighal aw khayl yálà ó jẹ́ ràkúnmí ni ó jẹ́ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó jẹ́ ìbáaka àbí ó jẹ́ ẹ̀ṣin tí ọmọ tó ń pè ní ìbáka bígáàlì bígáàlì òun tí ẹ̀ṣin bá gùn kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn di ẹ̀ẹ̀ní ìpínlẹ̀ ṣe ẹ̀ẹ̀ní ìpínlẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kí ni wọ́n máa pé o valglaton valglaton jámọ̀ yìí dìgbà àbí kẹ́tẹ́kẹ́tẹ́ dùn ẹ̀ṣin tó jẹ báyìí so bí ìgbà tẹ́ pé artificial àyè ẹ́tàkùnlá jẹ́ pé òun ò kúlẹ̀ jẹ́ ọmọ pípa ní ilẹ̀ bí kéèyàn lọ ní kí adìẹ bu na náà ok wọ́n lè fi ẹyin pẹ́pẹ́yẹ sí abẹ́ ìlú ní ṣùgbọ́n ìbáka ẹ́ẹ̀rí sáàyìn ẹṣin lára ẹ̀ẹ́kì rí sáàyìn kẹ́tẹ́kẹ́tẹ́ lára sáàyìn kẹ́tẹ́kẹ́tẹ́ lára rí kò ní ìdá kẹ́tẹ́kẹ́tẹ́ ìdá ṣùgbọ́n egun kẹ́tẹ́kẹ́tẹ́ wọn lé kẹ́tẹ́kẹ́tẹ́ egun ẹ̀ lé ni wọ́n ti ó gbé lọ lọ wọ́n tó gùn kò sí nítorí ọ̀ṣọ́ ni àti fún eré sísá ẹ̀sìn ò lè ru ẹrù ìwọ̀n lẹ́sìn lè rẹ̀ wọ́n yóò mọ̀ pariwo jù ṣùgbọ́n pẹ́tẹ́pẹ́tẹ́ bẹ́ẹ̀ di yìí tó wá di báyìí wọ́n lọ ẹ̀sìn àwa ní pè ní kẹ́kẹ́sìn a àníkùnlẹ̀ àwa pè ní bọ́ọ̀bùlà tóbíyé na ń pè ní ìbáaka tóbí wà báyìí èyàn lè fi ìrìn àjò náà fa inna alayhi an yura'iya maslahataha ajẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gun nǹkan ọ̀gùn má sọ pé ṣèbémi ni mo ní ni mo ń fún lóúnjẹ ẹ máa kíyèsí àǹfààní tí ẹ̀ náà tọ́jú ẹṣin ẹ̀ fún olóúnjẹ jẹ fún olómi mu ẹṣin ò jẹun òní kàdùnúyá ìkànnì ọ̀ àlejò ní sọ́kọ̀ má rí epo sọ́kọ̀ má gbé lọ òjú wàhálà nígbà bá yá ọ̀rẹ́ tí ó sọ fún ọ lọ́kọ̀ máa taná yóò máa fún ọ tàbí lọ́kọ̀ yóò fi sèé ọwọ́ àlọ́ yọrí sí ọ̀nkú bọ́ọ̀kọ̀ kò ní kò lójú kan ó gbúdọ̀ fún ní ẹ̀tọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà àwọn nǹkan ọ̀sùn yẹn lè ánà umaru nàánà torí wípé níjọ́ gbẹ́jà òkè o nípa kẹ́tẹ́kẹ́tẹ́ nípa ẹṣin tó ń gbó nípa ràǹkúnmí ولهذا كان النبي صلى الله عليه وسلم في حجة الوداع ìdí ni tó jẹ́ pé àníwà Muhammad sallallahu alaihi wasallam ìbàdá náà ti ṣe hajji ìkẹyìn kánà rọ́kìdàn alànà kọtì anábì gun abúrakúnmí wàkọ̀dì ṣàkọ̀láha zimamuha ìjánu ràkúnmí yìí ó lè mọ́ abo ràkúnmí ìjánu ẹ̀ wọ́n máa ń so mọ́ lẹ́nu bá nàbìdí ń fà á ó ń lè ó ní ràkúnmí ẹ̀ ó ní lára fa ìdá àtà mùrùtẹ́fì àmìnà mùrùtẹ́fà áàtì ló fà á jẹ́ pé tánàbì bá ti wọ́n ń gun ràkúnmí ẹ̀ dé láti lè jẹ́ kí kìnìyàn ó gun òkè tó ga èèyàn gbúdọ̀ fà tó bá ti wá débẹ̀ arka láàkọlù ìlà ànábì ó tún jẹ́ẹ̀lẹ̀ yóò rọra jẹ́ẹ̀lẹ̀ fún àkùnrin kò ní jẹ́ kó nílà wà nínú àdáà annal insa nínú ẹ̀kọ́ ní pé ọmọ ènìyàn ìdá sáfàrà fi àyà mil khisbi tí èyàn ní àwọn ọjọ́ tó lè pé òjò rọ̀ gbogbo lẹ́tí ó ti ṣe pọ̀sọ̀pọ̀sọ̀pọ̀sọ̀

èyí ogún àfífán ayé mùsùlùmí à èyí ogúdọ̀ sáré kánjú kọjá nígbàtí ìgbẹ̀ bá ṣe kí ló tó ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ yóò ti fi ìbìlà ọkọ̀ ha nínú ráàyè èyàn gbọ́dọ̀ fún àkúnmí ní ẹ̀tọ́ rẹ̀ bí bá rìn lọ ó lè ní tó fẹ́ jẹ lójú ọ̀nà kí n jí ọra máa lọ àwọn ilẹ̀ tó ṣe wípé àwọn ilẹ̀ ọlọ́ràá ó ti pọ̀ṣọpọ̀ṣọ àwọn kókó náà tún wà ń bẹ̀ ẹgbẹ́ kára kún ní kó má parí ń bẹ̀ wọn kó máa rọra máa lọ torí pé yóò máa rí kó kó jẹ gbèsè ìwọ ogúdọ̀ kọ̀ǹsídà àǹfààní tiẹ̀ náà má kọ̀ǹsídà àǹfààní tó wọ́n kanjú torí pé àlùkìsì ilẹ̀ tó jẹ́rẹ̀ ọlọ́rà kókó ń bẹ̀ ó tún ní pọ̀ṣọpọ̀ṣọ kí ẹ̀ má sáré nílẹ̀ kókó tó wù bẹ̀ yẹn tí náà kúrò bá sáré yóò máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fẹnu gbé kalọ́ لأنه إذا كان يمشي في أبان بلقل أمكن لها ذلك يرى نفوه فإذا كانت الأرض معشبة وخصبة ومتي إلا كبجة إلا تنكوك معشبة وخصبة فجل الله عيلة الروح وأنت على إبلين فلا تسرع السيرة وأنت مصعد البيت dáa fẹ́rẹ̀ àfi máa rí jẹ́ kí ràkúnmí yóò rárá máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lè máa rí nǹkan ìfẹ̀nà pa min ajili antanela abọ́ àmì alkhus kó náà lè rí nǹkan jẹ níbi àwọn kókó ilẹ̀ ọlọ́ra náà a máa rí ra káánil amúrúbìlá wọ́n ní tùmọ̀ tó máa pé ilẹ̀ tí ẹ̀ ń gbà yẹn ìdàkejì kílẹ̀ jẹ́ ọlọ́ra ni tó bá jẹ́ ilẹ̀ tó le kókókó wọ̀káánà ti sánàjọ́ dìbá tọ́jọ́ wípé ọgbẹ́lẹ̀ ó wà gbogbo lẹ̀ ló le fa iná mọ́fúró àmìtòsà èyí tó dáájú tó jọ́rọ̀ yẹn ní kí kéèyàn yára yàánàkà ìdá alìkàfi sẹ́yìn torí pé tó bá ara ń yọ́ rìn bẹ́ẹ̀ yẹn wàlárùkù jáde látúrà ilẹ̀ yẹn ilẹ̀ òkú ni làkúmí yóò lérí nǹkan kan fẹ́ mi jẹ́ bẹ́ẹ̀ tọ́lẹ̀tì mú dátù sáfàì ìrìn àjò yẹn yóò lọ pẹ́ fọ̀yọ́d abùmúkù á múkù rẹ̀ yóò lọ ìtumọ̀ múkù mi ò náà ní wípé tí bóòsù wà ní ìdí tó bá jẹun dáadáa tọ́ba ló yá ẹ̀já wá rìn láti bí dé fúdà ó rí pé oúnjẹ ń bẹ lára àyà ṣùgbọ́n òun gbá ó tún rí nǹkan tó mi ló mú ní sáàrì ọkàn mú mẹ́rin ìgbà tó wá di dédé bí bí aago bí méjìlá sí aago kan sí méjì tó rùn ní kan ẹ̀já wa kánìyànṣẹ̀ gbé fúta ọdún ẹ̀dá ẹ̀yọ̀ ẹ̀yọ̀ àti ṣẹ́rí glucose tó ń wà lára o náà ní máa jẹ lára káàkà jíjẹ glucose yẹn ló wà nípo àlìmọ́kù tó gbọ́dọ̀ àkúnmí tí ò bá jẹ ìyẹn tó abò mọ́kù ha glucose ti ń bẹ lára ẹ̀ yóò dùgbò yóò tuntun yóò máa gbẹ tí glucose àwọn bá ti ń bẹ kí ni ó máa yóò máa lè lágbára àwẹ̀ tá ń gbà wọn ní tí máa yóò máa rẹ̀ yóò máa rẹ̀ torí pé òun lè kó jẹun so ràkúnmí tí wọ́n rìn ní orí ilẹ̀ tí ilẹ̀ yẹn jẹ́ ilẹ̀ tó ti jẹ́ ilẹ̀ aṣálẹ̀ kò sí kókó kankan bẹ̀ wọ́n ní ká tètè sáré ń bẹ̀ kó lè tètè tún dé ibi ilẹ̀ tí yóò ti máa rí nǹkan jẹ ṣùgbọ́n tá a bá lọ sáré tá a bá wa ń rìn yọ ọbẹ̀ ìrìn yóò pẹ́ wa ká tún tó dé ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó ti lè rí nǹkan jẹ yóò rẹ̀ ràkúnmí yẹn ká tó débi tá a lọ wàhádà ní hikmatu nàbí sallallahu alaihi wasallam wọ́n lè lóyìn dọ́kan nínú ọgbọ́n ìtànàbí fi kọ wa wàhánà Allah ta'ala pé Allah subhanahu wa ta'ala qad a'tahu masalih ar-ri'ayati al-insani wal-bahai ọlọ́run ti fún àmì sallallahu alaihi wasallam ó ti kọ lẹ́kọ̀ọ́ bí a ìlà hàbí àdá nítorí ìṣọ́lá muhammad sallallahu alaihi wasallam ó tọ́ wa sọ́nà lọ síbi àwọn ẹ̀kọ́ yìí filkhis ta'anna fi sẹ́yìn bí wọ́n bá wà lórí àkúmí tẹ́yàn kọjá lórí ilẹ̀ lọ́ra tó ní kókó tó sì ṣe pọ̀ṣọpọ̀ṣọ èyí ò rárá níbẹ̀ filijabi asa fi sẹ́yìn tó bá pẹ́ ilẹ̀ tó jẹ́ ilẹ̀ òkó ní fìlì yóò tọrọ ṣọ̀ṣọ̀ كذلك عمر النبي صلى الله عليه وسلم بيننا نبي مطالك أننا إذا عرفنا أي نزلنا ليلا لنستريح وننام في أبان يوم تابع فيسو لا تسمي ها فإننا لا ننام في الطريق أتي سوسي أمانا أجونا ها يعني في الجاة أجاز أجونا أي سوسي بيه lẹ́hánà a torí pé ojú ọ̀nà yìí ni àwọn ẹranko tàbí ìrìnàjò ni wọ́n máa ń tọ̀ ànáàtù ìyá tọ̀tọ̀rẹ̀kú na ya àwọn èèyàn máa ń gbọ́ ojú ọ̀nà yìí farúgbàmà yá ti ìsánù gáàfẹ́ ọmọ èèyàn gbà ní ìhun lè mọ́mà fàyákọ̀ òfin àádọ́tọ̀rí kó wọ́n kàn máa gbọ́jú ọ̀nà yẹn kó mọ̀ pé yẹn sùn bẹ́ẹ̀ كذلك هي أيضا مع والهواء bẹ́ẹ̀ sì ni ibu kójọ àwọn nǹkan olóró ni ìgbùpàdé wọn ni wọ́n ti máa ń pàdé pàtí ilẹ̀ ààrùn tóró ó lè wá sí àwọn nǹkan olóró lè wá sójú ọ̀nà ni hátà ìdàsákọ̀tọ̀ min áhàdì ṣe òmìnà tọ́ á ákàlẹ̀ dáwọn bá rí pé ẹ̀yìn ni

olówá ló tọ̀ wá ṣùgbọ́n yóò dúró síbi òkun kò ní dúró síbi iná gbangba ṣùgbọ́n tó bá kúrò níbi ibi náà tó ń gba bí òkun rẹ lọ kò lè fa ọ̀jẹ̀ ṣèbí rẹ̀ pé ojú ọ̀nà táwọn èèyàn ń gbà lálẹ́ àwọn nǹkan olóró máa ń dúró síbẹ̀ fọ̀lẹ̀ àwọ̀dà amúra nàbí sọ́kùnrin àrùn sọ́lá ìdí ń dáná ti pàṣẹ pé allah nàlẹ́mù fi tòrò kọ́ọ̀rù báyìí nàrùtẹ́sù àjà ká má máa sùn sójú ọ̀nà táwọn èèyàn ń gbà kí a ti kíni ká jìnà sí hátà láàyò harvard sa ìrìn alẹ́sọ̀rí kí wọ́n mọ́ bá máa kó ìdààmú bá wọn tí wọ́n kọjá lójú ọ̀nà sí ojú wà ní múdà ìbá ẹnìkan yìí mọ ojú ọ̀nà ẹbọ̀dẹ̀ oṣù gbọ́dọ̀ jẹ́ pé kìí sojú dúkìá àwọn orí ṣùgbọ́n àwọn ààyè múdà ìbá ẹbọ̀dẹ̀ oṣù káàkiri lẹ́lẹ̀ ìwọ̀ lọ́rọ̀ àmọ́ pẹ́rù lọ́mọ pẹ́rù tó mọ pẹ́rù èyí ń so kámọ́sì yẹn wípé tèbí nígbà nígbà àwọn èèyàn tó káàkiri ọ wà lọ sùn sí ojú títí kọba tó ìyẹn lè kú bákan náà hátà aláàtàtà àrọ̀ bí ajẹ́lẹ̀ àwà tí èèyàn mọ́ bá àtàgbákò àwọn nǹkan olóró wà mísìlì dáàlì bẹ́ẹ̀ ni dáàbì àwòlá nígbàtà ní kí nǹkan olóró mọ́ bá bọ́ jẹ èyí tó wá jẹ lágbára jù

yóò sì fi ọkọ̀ rẹ̀ gùn mọ́lẹ̀ àwòlá ilẹ̀ dínà ya na múna alàtọ̀rẹ̀ àwọn tó sùsù jọ́ wà táàdì kàrísà kàrísà òun náà ni ìjàmbá burú yóò ti lè ṣẹlẹ̀ fabad an hadi turuku sari'a la tanam haula tètè yá jìnà sí ojú ọ̀nà tó jẹ́ express àturuku sari'a ojú ọ̀nà má sọ̀sẹ̀ kíákíá mọ́tì ẹ̀ ní gbèrègbè bẹ̀ bèrè tàbí pé ó sùn síbẹ̀ hátàlá takọ́ fìlkátà kó má bà wà á kóra rẹ̀ sínú ewu wàhálà ìṣáàdì nàbí sallallahu alayhi wa sallam ilé jẹ́ ìtọ́sọ́nà oṣù ọlọ́ wà ní wípé annahu idha arrasa lórí ìrìn àjò lóru ìtọ́jà aláyẹ̀mí anájú ó fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ wàyídà arọ́ta kò bẹ́ẹ̀lẹ̀ alfajiri tó bá ipá náà fi sùn nígbà tí àsùbá ti fẹ́ wọlé tán ló tó sùn ìtàkà aláyẹ̀dì ìlú sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ òsì anábì ó rọ̀gbọ̀kúnlé orí ọwọ́ òsì لأن إذا كان أول الليل لأن إذا كان awwalul layl torí pé ìdàkánà awwalul layl yanamu ala al-yamin tó bá yẹ pé ànábì ń sùn ní àkọ́kọ́ òru lé ẹgbẹ́ ọ̀tún lè yóò ti ya nafsa habba amina náà kó bá lè rí oru sùn dáadáa wọ̀lẹ̀ àádọ́ àkáàrí sọ́lá ọ̀sọ́lá sí ilé ìsìn ìdí ìsọ́jẹ́ pé lánàá bí bá ń bẹ ń gan ìdàmẹ́mà ya náà mú àìmà ànábì máa ń sọ ẹgbẹ́ ọ̀tún sùn bal amara bi kódà nẹ́bí pa alásìkúta bá ti bẹ́ sùn ká máa fi ẹgbẹ́ ọ̀tún wa sùn a máa ìgbà kánà kù bẹ́ẹ̀rẹ̀ alfajir ṣùgbọ́n tó bá pín lẹ́gbẹ̀ẹ́sẹ̀ máa bọ̀ ni fàkánà yáò sì bùbìrọ̀ tó fàjẹ̀ kí wọn àsùnbà kó má bàa bọ́mọ lọ́wọ́ ẹ̀bá náà lè fún kí èyí irun kó má jò lọ ọ̀fì àádá tá a bá wo eléyìí ó ń bẹ́ẹ̀ ìṣàrọ̀tún ìlà annalin sáà ní ó jẹ́ ká mọ̀ ọmọ nìyàn bákan náà yóò ti náà sọ ọ̀họ́dọ̀ àmìyàn rọ̀ ẹlòmí ti wọlé aago méjì òru kí ní ṣe oúnjẹ fóònù oúnjẹ kí ní oúnjẹ fóònù kò ní sùn ìgbà tí ó bá wá sọ pé wọ́n jì lákùnbà ohun ò tí ì dá lójú ẹ̀ tó bá dúró láti yóò mọ̀ tó gbé tó bá dé inú fọ́sùlù inú kíláàsì lọ́gbẹ̀ yóò mọ̀ sùn àsìkò tó ti yẹ kó ti sùn kò sùn ààjẹ̀ lè chíìtì kí ni o ní ìjọwà tètè wọlé kò sùn lásìkò kó ní tètè kí ni o kó lè bẹ̀rẹ̀ jù wọ̀lá yá ń fa ìbáàdẹ̀ tọrọ bì yí gbogbo bó ṣe fẹ́ fún ara rẹ̀ ní ìsinmi tó náà mọ́tò gbàgbé ìjọkẹ̀ tọ́lọ̀ fàfi awwalil layli yumkinu an yanam wa yashba qabla al-fajr bẹ́yàn bá tètè sùn èyàn ó gbádùn orin èyàn èyàn ó dẹ̀ lè tètè jí kásùnbọ̀ òtòótó súnmọ́ yakúmù yóò lè dìde amma fi akhir al-layl ṣùgbọ́n ẹni tó lọ ń sùn nígbà tí ilẹ̀ ti fẹ́ mọ́ tán fàínà òláyà náà náà mátàlì mọ́tìmọ̀lì kò lè sùn wọ́ra o torí pé bàlì náà mátà alìmùsẹ́kìbù oorun ẹni tí ò sùn wọ́ra ni ó sùn alẹ̀bí láyẹ̀ sẹ́kìrì kò fi náà ẹni tó wọ̀wọ̀ láàrin lè alẹ́ àtẹ̀fóso sọ́lá kásùbà mọ́ bàbọ́ mọ́ lọ́wọ́ pọ̀ sí ààdá arimújáde ń bí ìjẹ̀ nílùú ẹ̀rí pé àlà amẹ́rin pé ọmọ ènìyàn yàgbádì láwù ó tọ́ ayẹ̀ sàánúlá alìmùlábì ìnáwó ó dá kéèyàn máa lo aago tí jí ni ó kó mọ́ bá bọmọ lọ́wọ́ tó bá rí pé o jẹ́ nìkan tí o máa ń sùn wọ́ra o lè asẹ́sì fóònù alam alam mú pè ní alimunabi kí ni wọ́n pè tó sẹ́ẹ̀tì alam ẹlòmí ń bẹ nítorí pé kò tètè sùn bá láàmù yẹn pariwo jù bẹ́ẹ̀ lọ kò ní lebi ni o tó gbé o tètè sùn ṣùgbọ́n bá ètè sùn tó bá ti fi alam yẹn fi ara gbèsè rẹ̀ tó bá ti dún ó ṣe kí ni ó dìde wọ́n ní ó tọ̀ súnà kò sí láì fún bẹ́ẹ̀ fàyín mẹ́tìbà rọ̀ sún àwọn ènìyàn àdúgbò bà wọ́n ní bọ́lá ti rí mú yìí pé òfin gbogbo ara sùn tọ́kànlá gbóyún méjì láì tó sùn kí ni ti kó lè tètè kí ni ó kò lè tètè sọ ajẹ́ pé tá a bá rí tó lè tètè tí èèyàn náà aláàmù ó wọlé kó bá lẹ́rẹ̀ méjì lóò so tí wò bá wá pè ní o lè fẹ̀gbẹ́ rẹ̀ ṣùgbọ́n tágbà làm fẹ́gbẹ̀ tó di nígbà tó yìí ṣe alásùnpele lójú alásùnpele aláàmù ọba àtàrí ìbẹ̀rẹ̀ ẹlòmíì bẹ̀rẹ̀ domi lé lórí òyìnbí ọlọ́kùsọ̀ ọmọ kàdáàlì tẹ́lifíǹsán báyìí ni ọmọ nìyàn yàmbá bì ó tọ́ àyájú alàmá àwọn mọ̀nàbí àlèsọ̀lá kéèyàn máa ní àláàmù kan tí ó máa jíyàn fún àbúyànfẹ́ ìrẹ́fẹ́lá lórí àbúyànfẹ́ ìpèjì kásùnbà lápòjú orí mọ́sí wọn kásùnbà ní 6 o'clock lápòjú ọ 10 minutes to 6 lápòjú lápòjú ọdọ̀ fẹ́ mọ́ jíyàn lẹ́fẹ́lá lórí o tó wá fẹ́ẹ̀tì àláàmù rẹ̀ sí pé so ó yìí lẹ́fẹ́lá ó ti gbọ́n tó gbà fún ara jùlọ so tó bá ti fi aláàmù sí yóò lè jí ọ fàádà min àdábi sáfàr alẹ́bí jẹ́lá àlẹ́yà khairul bashar sallallahu alaihi wasallam ilé ìjọ kan nínú àwọn ẹ̀kọ́ tí ànábì kọ́ wa kọlọ́nkọlọ́ àti ànábì wọn ànà sí ọbí ọlá àyè òkọ́ láti ọ̀dọ̀ fún àwọn ànà kọlọ́nkọlọ́ ayọ́nu sí wọn قال قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní alaykum bid-dajla fa inna al-arda tutwa bil-layl rawahu Abu Dawud bi isnad hasan àbá Anas ni wọ́n gba àdìsí wa nínú àwọn ẹ̀kọ́ ìrìn àjò Anas sallallahu alaihi wasallam bí dúljà dúljà àrẹ́bì ní ó dọwọ́ yóò ìrìn tẹbàbẹ́ ma travel ẹmọ travel lóòrùn èyí bá kà sẹ́yìn àrẹ́bì ní ẹmọ jà travel lóòrùn kì í ṣe kó ní kí a mọ́ travel lóòrùn irú eléyìí ní àwọn tí ó gbọ́yé onáàdà wọn mẹ̀kánò lórí wípé sásá aago mẹ́jọ lọ́sẹ̀ gbéra tó tó lè bá múra ìpínlẹ̀ láti ṣe kàrùn kọ́lọ́gbọ́n mú sọ rẹ̀ sọ́wọ́ in tó tí ó fẹ́ káyàwó jáde wípé orílẹ̀-èdè wa tó dájú ìrìn àjò alẹ́ pẹ̀lú dájú èyí ọkọ̀ yóò ṣe kí ni yóò tutù oru ní mú nínú gbogbo ẹ̀ yóò fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lára àwọn àlọ́kọ̀ ṣùgbọ́n pàtó ti di wípé insecurity ó lẹ̀rú nígbà àwọn èèyàn ní sínú àjẹrẹ̀ lọ́wọ́ ìpìlẹ̀ ní gbogbo àwọn tó bá fẹ́ kí èèyàn já wọn òun ni èèyàn máa bẹ̀rẹ̀ láyé bí wọn bá wà lórílẹ̀-èdè ní ìdíje nàìjíríà òun ni èèyàn máa sáwọn ó gbádùn torí pé gbogbo tó fẹ́ ṣe láàárọ̀ ó ti ṣe ó ti ṣe ẹgbẹ́ ó ní ilé wéèsì àsìkò kankan torí bá kò fẹ́ kó o fi sùn ó sùn ní ọkọ̀ náà ó sì fi tọ́ lọ bí lẹ́bàá ti mọ́tò máa ṣe nǹkan mẹ́ta lọ́wọ́ ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní alaykum bid-dunya fa inna al-arda wípé torí pé ilẹ̀ tó tó adìlẹ̀ ilẹ̀ tó rí yẹn bó ti wulẹ̀ tí ó jìnà tó yóò dàbí ẹni pé ọlọ́run ti ka pé kò ní jìnà tó kẹ́yìn orin lọ́sàn bí ó ṣe jìnà lọ́sàn yẹn tẹ bá rìn lóru kò ní jìnà tó wá àbẹ́ ìké tútù wá bìlẹ̀ àwọn àfáà ní pé ṣé wọ́n máa ń ká ilẹ̀ là anábì ti jẹ́ pé wà wípé àwọn disturbance tí máa ń ṣẹlẹ̀ lójú mọmọ kì í sábà sí lóru ọ̀nà ọ̀dà ó dọ̀ kìí pọ̀ gbogbo àwọn oúnjẹ ìgbàlú kálukú ti dúró tó ọkọ̀ máa lọ ni so gbogbo àwọn nǹkan kéékèèké tí máa ń dá ìrìn dúró lójúmọmọ yẹn kì í fún lọ́sàn níbi wọ́n dàgbẹ́ ni pé ìrìn yẹn jáde ti ọ̀sán lọ wàhán abi sàlábà láti ọ̀dọ̀ àbú sàlábà kí ọlọ́run alùkùnfàní rọ́bí ọlọ́run kọ́ kánà àwọn èèyàn ìdánẹ́bàlù mọ̀jílá tàfọ́rọ̀kù fi ṣe ààbí wal àwùdíyà tí wọ́n bá ń bá nẹ́bí ìrìn àjò sọ́lá rẹ̀ sọ́lá tọ́bá fẹ́ sinmi lọ́nà tọ́bá ti dúró àwọn èèyàn kan fọ́nká àwọn ní ọlọ́ dúró aṣáàb ṣọ́ọ̀bà náà ni àwọn ojú ọ̀nà tóóró tó kọjá níbi àpáta àwọn kan lọ dúró síbẹ̀ àwọn kan lọ dúró sí aláwọ̀díyà jámù wáàdí valley wọ́n lọ dúró sí ibi lè ní oṣù tuntun ráyè dáadáa ẹ̀rù ní ọlọ́ dúró síbẹ̀ wọ́n wà fọ́n káàkiri يعني تفرقوا في الشعاب والأودية بيعمل في منزل إيه فقال رسول الله صلى الله عليه وسلم أنجم إذا تفر... إن تفرقكم في هذه الشعاب والأودية إنما ذلك من الشيطان أنجم إذا هذه فقع يلي يلي ẹni tó lọ sun ojú ọ̀nà pò olóko ẹni tó lọ sun inú báyìí inú ọ̀gbẹ́ nínú yín ìṣesí yìí ẹfẹ́ sọ̀rọ̀ ayín di ẹran ẹ̀jẹ̀ fésù ni o ẹfẹ́ sọ̀rọ̀ ayín ti kí ni o ẹran ìjẹ fẹ́ṣù nígbà gbogbo wọn lọ ẹjọ́ ìwọ́ sùn lójú kan kárí ra wa ìjọ bá jẹ́ nìkan gbogbo ó jùlọ ní ṣùgbọ́n àjọ ń ra jùlọ àwọn adébí ẹja sílẹ̀ nìkan wọ́n ní à èyí fẹ́ lọ sùn sí ilé àpáta yẹn tó ní láàyè nà dáadáa ìwé àwọn alábọ̀ òdùdú ìjọba gbọ́ jẹ́ bẹ́ẹ̀ àwọn táwọn àbúrò ní mọ́ ìní ẹ̀dá náà ti sọ fún akúta bá ti rìnrìn àjò lọ ẹ̀jú gbogbo ọjọ́ ìṣùṣù bí kẹ ẹ̀kọ́ yẹn ń bẹ jù sí iná ẹ̀ka bẹ̀ àárín àjò àwọn afẹ́ dúgbò ẹjọ́ gbogbo ọjọ́ dúró bì kí ìwé káwọn kan lọ dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí ìjọkan bá tẹ̀lé kan ànímọ̀ làmẹ́rin sọ́nà ti sọ wípé nínú tẹfọ̀rọ̀kọ̀ kún iná máa dá alẹ́kùn mi náà ṣètò ẹgbẹ́ sọ́ra yín dẹ̀rẹ̀ ìjẹ́fẹ́ṣùn yóò fọ́làm yẹn jìlú bá dẹ̀dà ìdílá lẹ́yìn bàdá rẹ̀ ti sọ̀rọ̀ yẹn táwọn tàbí bọ́ ń rìn àjò wọn ò ní sọ ilà dọ́mọ bá dùkún ilà bá níṣẹ́ ni gbogbo wọn sùn mara wọn lójú kan pẹ̀lú ismail tó jẹ́ hasan adé aláṣọ́wọ́n àwọn tààlà eléyìí tí agbọ́ ìrọ̀lọ́jọ́kọ̀ṣọ́ aláǹfààní àwọn ẹ̀kọ́ tí bẹ́ẹ̀nu súnà pọ̀ kan ó pọ̀ kan jẹ́mọ́ mélòó la sí ìlú ń bẹ̀ tàwa fi ń kọ̀ lẹ́tà sí bíbíà súnà mélòó la sí ìlú tàfíwá tí ní bíbíà tí wá gba obìgbà lé gbogbo kó máa lọ́wọ́ ẹgbẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa súnà dáadáa súnà ló mú ẹ̀rí pé gbogbo dáǹsọ̀ èyàn ò ní ṣe dáwì ìyún àǹfààní ẹ̀ nítorí náà bá dẹ̀kan aláfàá rẹ̀ nítorí ìyá rẹ̀ bá jọ ìwọ́n lọ́rùn sí wípé súnà tó yá páyín lórí ààrẹ ọjọ́ ọjọ́ Allah subhanahu wa ta'ala kọmọ sí ìtọ́wọ́ ìrìn àjò wa láàárọ̀ lọ́sàn lálẹ́ lóru ọlọ́pọ̀lọpọ̀ ìṣọ̀rọ̀ sọ́wọ́ ìṣẹ́ náà fún wa láti lè máa tẹ̀lé hafla ikhtisam fún dáwọ́rọ̀ mọ́tún ṣéèzì mọ́tún àbáyínà nàwàwíyà eléyìí tí ó wáyé òní dédé aago mẹ́wàá ní àárọ̀ ọ̀la tó abẹ́ aláṣọ́rọ̀ ọ̀tàálá tí ọlọ́run kí ó ṣe ní ọ̀rọ̀ fún wa kó ìṣọ́wájú àsìkò náà lọ برحمته